أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته يعني سكوي فولون وبالان جلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkún bá nábi náà tàwọn ará lera tàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀lọ́ ọba kúsànú àwa náà pẹ̀láwọn òbí wa tàwọn alfáwà tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní olóòní Sahihu Buhari tíra ìmáàmù wa ìmáàmù Buhari tí ó kó àwọn ọ̀rọ̀ Ànábì sẹ̀sílẹ̀m jọ tí ó mọ̀ kọ́ wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ tá à ń kà lọ́wọ́ nípa ọ̀rọ̀ àwẹ̀ ni à ń kà lọ́wọ́ mo bí ọ̀rọ̀ tí mo ń bá lánàá pé àwọn ọ̀tá ìsìlẹ̀m wọ́n tájẹ́ tì mọ̀mọ́ wa sí ìdá Aisha radiyallahu anha láti gbógun tì láti destroy wọ́n wọ́n wọ́n destroy wọ́n ti destroy apá kan ní Islam anabi gan sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé Aisha ti rí yẹn ìdajì ìmọ̀ Islam owó ẹ̀ lọ́wọ́ wọ́n ti ní ọmọbìnrin ti rí ìdajì ìmọ̀ Islam ọwọ́ lọ́wọ́ rẹ̀ Abu Hurairah radiyallahu anhu bó ti ma hadithi tó yẹn ó lára sọ̀hábà tọ́rọ̀ bá bu wa lójú tó bá dọ́dọ̀ Aisha máa ń solution tọ́rọ̀ bá àwọn sọ̀hábà Abu Hurairah bó ti ma hadithi tó yẹn wọ́n yẹ pé dáwọ̀ bá wà lójú àwọn sọ̀hábà ọlọ́dọ̀ àrìṣà àrì solution sí ọ̀rọ̀ náà lọ́fọ̀ àtàwọn ọ̀tá islam gbìmù bẹ́ẹ̀ ni imam Bukhari yìí náà wọ́n gbógun tòun náà nítorí pé wọ́n yẹ pé nínú ẹni tó kọ́ ọ̀rọ̀ tó jiná jùlọ òun ni wọ́n gbógun tì ẹ̀rí pé gbọ́ àwọn imam yòókù wọn fẹ́ kà wọn kún wọn fẹ́ gbógun tì wọn gbógun tì imam Bukhari ó di wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbúrò rí rà gan fúnra rẹ̀ wọ́n gbógun ti àbúrò rí rà gan fúnra rẹ̀ arákùnrin kan bẹ̀rẹ̀ ní Egypt wọ́n pè ní tọ́ha amin mustashriku ni mustagribu da lóni tọ́ha amin ó sì tíra kan pè ní àbúrò rí rà tí ẹ bá kàtíra èèyàn fẹ́ ní ra àbúrò rí rà ní kọ́bọ̀ olùgbogbo eléyìí kìnnìkan àbúrò rí rà tẹ̀ pásìn àbí àìsà tẹ̀ pásìn àbí Buhari ni ah Islam gbógun ti ẹjọ́ gbó nǹkan lọ́wọ́ tí wọ́n ti destroy tó gbogbo lọ́wọ́ náà ti di kiri ó ti wà destroy ó di ọ̀rọ̀ sókè bá ń gbọ́rọ̀ nǹkan àwọn wọ̀nyí kí wọ́n ah, àwọn tí wọ́n ròyìn fún wa àwọn ọ̀tá Islam tí wọ́n ròyìn fún wa bẹ́ẹ̀ làwọn ọ̀tá Islam wọ́n bá rí gbé iṣẹ́ Islam lọ́wọ́ ó mọ gbógun tì ní from one way or the other kí pé òun ni wọ́n gbógun tì àtẹ̀pásì ó di Islam yẹn ni àmọ́ wọn ní yọjú pé Islam làwọn gbógun tì wọ́n wọ́n dáwàá di ìṣú ẹgbẹ́ kí ni àwọn kan tó ti lánàá bọ́ wà àwọn kan tó ti lánàá bí mọ́ra bákàrù gómìnà ìmọ̀ ọ̀la ní 1979 ọlọ́ọ̀bá foríjì mọ́ra bákàrù gómìnà tí wọ́n lọ́ọ̀tì máa ṣe ní nàìjíríà wọ́n ní lẹ́wà bákàrù ọlọ́kọ̀ foríjì gbogbo wọn kó ṣe wáàzì lẹ́wà bákàrù wá ṣe wáàzì mọ́ra ni social guest of honor mọ́ra wa ni tó tẹ́kùn yẹn máa rìtáyà bí iṣẹ́ dáwà ni òní ni wọ́n bá rìtáyà tó ń kọ́ àwọn ọmọ nǹkan tí ẹ mọ̀ sẹ́jú òun lọ irin fẹ́ sí láwọn àbúkàrù ni pé ìgbà kan àyàwó máa jẹ́ àtikú ìgbà kan àyàwó máa jẹ́ àtikú àmọ́ ní tó ń bá ti ẹ̀kú ní ìsìn ní seventy nine ni òun náà kọ́ àwọn tó máa bá tẹ̀ ìlọ ń bá bá tẹ̀ ìlọ wọ́n tún wá lọ abó twenty two years lẹ́yìn ẹ̀sìn láti mistake ninety two ló tó arthritis how many years ní láti mistake? Eh? ojú bí ara kójú bá ń lọ 79 79 ẹsẹ̀ sùúrù rẹ̀ ìmẹ̀ mọ́tí zaha kàtí yẹ skọ́ tàbí nínú 33 years ẹ̀ ọ̀rọ̀ wọ́n ṣe sọ̀rọ̀ nù 30 years wáwọ̀ ọlọ́mọkẹ́lẹ̀ 20 kálọ̀mọkẹ́lẹ̀ tààrẹ 1010 kọ́ jẹ́ mi tí wà náà gún látàrí dáadáa tó ṣe dáwà ìṣẹ́bí ẹ̀mà ti skú wọ́n lè ṣe dáwà kú náà ọlọ́jà wọn ṣe dáwà kú ọlọ́ọ̀bà ما بدلوا تبديلا شيء عدام رسوله وني رجال سبقوا ما عهد الله به أيوة فمنهم من قضى نابه ومنهم من ينتظر أنهم وأنهم من منتظر إلى شيء عدام لا إله إلا الله وني رجال أو كم بلا وقري عهد الله صدقوا ما عهد الله هم ما دين سبلون بسيطين minihum nínú wọn mọ́ntàdá dáwọ̀ àsìkò ẹ̀ tó wọ́n mú lọ ikú pa ìkàbàrúdín ní ìsìn ikú ti pa ọlọ́run wà sánú rẹ̀ lórí iṣẹ́ dáwà náà ni òmìnú ma yẹn tẹ́fẹ̀rẹ̀ àwọn kan pa wá dáadáa ọmọ bẹ́dẹ̀lú tẹ̀bùdílá wọn change wọn ti change change ni yóò dájú màmí jẹ́ mo ṣe dáwà náà ni ọlọ́jọ́ àwọn ṣe dáadáa dáadáa kálukú ọlọ́ọ̀bà wọn kú jí ní ogun látàrí dáadáa ìmọ̀ bí ní Islam Imam Buhari wa kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ قال امام بخاري باب قول النبي ابي بلاد جلالي قال امام بخاري رحمه الله باب قول النبي صلى الله عليه وسلم امام بخاري باب تبارك ايوه nípa gbólú àlẹ́bí tó bá yẹ pé láyẹ̀m náà okùn min suhurikum azánù bilal tí bilal bá pè rún ẹ má jìkú di lọ́wọ́ àti má sàárì yín lọ ẹ jẹ sàárì yín lọ tí bilal bá pè rún one thousand nine hundred and eighteen one thousand nine hundred and nineteen حدثنا عبيد بن إسماعيل عن أبي أسامة عن عبيد الله بن نافع عن نافع عن ابن عمر رضي الله عنهما وقاسم بن محمد عن عائشة رضي الله عنها ثم واصل عائشة رضي الله عنها أن بلال سر بلال سريع يوزن بالليل ما أكف لون ينوره ما أكف كي ينبع ما أكفهم فقال رسول الله صلى الله عليه وسلم <clears throat> يقولوا واشربوا اما امامه حتى يؤذن ابن أم المكتوم تي عبد الله أم أم المكتوم في بيرون فإنه لا يؤذن حتى يطلع الفجر هو يبيرون تفسير في الفاتيو إما بيرون قال قاسم ولم يكن بين بينهما انتت ولا يبيرون ميدي إلى أن يرقى هذا وينزل ذا كل يقوكي كل يسقاله انت ولا ولا eléyìí ló mú àwọn ará Saudi bìsìn lọ pé as-salatu khairu minan nawm ẹ̀kejì táwọn apẹ́lẹ̀ kejì làwọn pè tí wọ́n gbà pé irun tá àkọ́kọ́ ń pè irun òru ni kìí sí irun àsùbá ni irun àsùbá òun ni mo ti àfi ìbáyọ tó wá ní alẹ́bí ní irun àkọ́kọ́ tí wọ́n máa ń pè wọn as-salatu khairu minan nawm mi irun àkọ́kọ́ ni èyí tí àfi ìbáyọ azan ni yẹn ìkọ́ ọmọ yẹn òun ni irun kejì torí ànábì pé ìkọ́ọ́mà náà ní kíni azan ó ní bẹ́yìn náà kólà abúlẹ́ni sọ́látù bẹ́yìn náà kólà abúlẹ́ni sọ́látù bẹ́yìn náà kólà abúlẹ́ni sọ́látù ní máa ń ṣà ó bí wà láàrin wọ́n pèrún àti ìkọ́ọ́mà ìrún bẹ láàrin wọ́n pèrún àti ìkọ́ọ́mà ìrún bẹ kẹnyẹn láfìlà láàrin wọ́n pèrún fẹ́njú bá fẹ́ ní tó gbé fúlẹ̀ nìkú bá dé ọ̀ràn yà fẹ́njú bá fẹ́ lọ́fàdọ́gbọ́dá bá ráhùn tẹ́lẹ̀gbà tó ń pèlẹ́ náà kọ́ ọmọ abúlé mú kálukú sí gbọ́ yìí ó di ọwọ́ akùsọ̀wọ́ tiẹ̀ kí wọ́n wọ̀n wò ìwé lọ́wọ́ rẹ̀ fẹ́ rinlẹ̀ jù ó di yé wa ọlọ́mọdé àtọ̀rọ̀ yé wa ìsì ní Saudi Arabia ẹlẹ́kejì yẹn máa ń pè àtàlátò kẹrù mi náà naam قال إمام بخاري رحمه الله باب تأخير السحور báàbù kí ẹ máa lọ́ra jẹ sàárì kí ẹ máa jí kí sàárì jẹ حدثنا محمد بن عبيد الله حدثنا عبد العزيز ابن أبي عازم عن أبي عازم عن سهل بن سعد رضي الله عنه قال كنت أتسحر في أهلي ولما أجي ساري لدى ويبيني مني وعن ثم تكون سرعتي ثم أقول يا رجال أنا أدرك السجود مع رسول الله صلى الله عليه وسلم كل باب باب صلى الله عليه وسلم أي سجود من الصلاة ولا مسافر يوالوبا ولا يوالوبا ولا القرآن الكريم ولا لا إله إلا الله باب قد قبر كيف كان بين سهور والصلاة الفجر باب ودي وطوى يعني سعدية أتيرون أصباح حديث 1921 حدثنا مسلم ابن إبراهيم حدثنا هشام حدثنا قتادة عن أنس عن زيد بن ثابت رضي الله عنه قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة أن يعجي سارك لوجي صلى الله عليه وسلم لينا توادي بي أرمي وادي دلات ويكينه kótó kankana bayna azani wa suhur wọ́n ni kí wà láàrin ìpèrú yẹn àti sahur tẹ́jẹ́ kẹ́lá kádùn 50 aya ó ń dèédé ní fi ka àádọ́ta aya ní fi ka àádọ́ta aya 50 verses ni قال إمام بخاري رحمه الله باب بركة السحور من غير إجابة لأن النبي صلى الله عليه وسلم وأصحابه وصلوا ولم يذكروا السحور باب البركة طبعا بكي ما جساري أما كي تلاتي كي تلاتي بكي جساري أما البركة وان بي nítorí pé ànábì sẹ́lẹ̀ ń pẹ̀lú àwọn sàábì rẹ̀ wọ́n bá àwẹ̀ àgbàyípo wọn rẹ̀ jẹ́ sáàrì حدثنا موسى بن إسماعيل حدثنا جويرة عن نافع عن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وصل فوصل الناس فشق عليهم النبي صلى الله عليه وسلم بابا أو سابين بابا يقول أبا نيوالا فنهاهم النبي وقف وقال بابا يقول ما قالوا إنك تواصل ونبي بابا يقول هذا بابا kala leistu ka aihatikum wani bẹ ní ọ̀dà bí bákanáà kọlá rí inni azallu at'imu wa usqa wa usqa imi ut'ima ut'amu wa usqa imi omi ọ̀yẹ̀ wọ̀gbù wọn fún mi ní jẹjẹ wọn lè fún mi ní nǹkan mu 1993 23 حدثنا عادم ابن أبي إياس حدثنا شعب شعبة حدثنا عبد العزيز بن شعيب قال سميت أنس ابن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السهور بركة أما جساري انتوا لي البركة وان بالسهور لجساري ولو جاء البركة لا يفضل القيامة ونوبة وعليكم السلام بالله ti ọ̀rọ̀ àwọn èèyàn hmm. níbi ní àwọn ìyàwó ìgbìmọ̀ kan náà hmm. kí ni ìtumọ̀ rẹ̀. pé òun wà special tó ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fún láwọn òkun lára sáré pé ibi ò òbí òsì níbi òun ẹrú màmá wa ọmọ àání nínú tíra bàbá wa al-Furqan bayna awliya Allah awliya ar-Rahman wa awliya shaitan tíra kan بين أولياء الله وأولياء الشيطان إذا تتوى لا عن ولي الله عن ولي الشيطان عن ولي وان أبي لو تاني رأيك ولي ولي wọ́n ṣe bí wòlíì ṣetán wọ́n lóun wá ìgbà ọmọ wa ní ń gbàwẹ̀ wọ́n ń travel ọwọ́ á rí ìlìtò kẹlẹ́ ọ̀kan wọ́n á múra lórí bankumi pẹ̀lú kó lè bà dé ìlìtò rẹ̀ kí mọ́gbìlì tó tún kó lè bà sínú tó kù sí ìdílé sínú lọ́wọ́ ju asáré tó yẹn náà mọ́kìlì dìbò alẹ́ ju ọ̀nà ló bá gbó ọgbọ́n tí kẹ̀kọ́ dún nígbà tí wọ́n báyìí ló bá di abọ́ omi abọ́ omi ló bá mú omi yẹn láì jẹ́ yẹn òǹgbẹ ọ̀gbẹ́ mọ́ tó bá kà mú mi ó mú mi for pleasure ni àmọ́ pé bóyá òǹgbẹ ń bẹ mí jẹ́ mú mi sòwúrò àwọn kan sọ́jà báyìí lọ́wọ́ àtọ́lá níbi Islam tiẹ̀ ọwọ́ ti yé wa ló lè rí nìyẹn àwọn wòlíì ọlọ́wọ́ bá nù ọ́ ti yẹ yín ẹ bá rí wòlíì ẹ tí ò kírun jọmọ́ lásìkò tí lóun lọ kírun mọ́kà kankan ẹ̀ fi wòlíì rọ́nu wòlíì ṣètọ́n ni ọ̀rí ẹ̀yin wòlíì ṣètọ́n ni torí ọlọ́run ọba subhanahu wa ta'ala alámọ̀tò fẹ́ ròyìn àwọn wòlíì fún wa ó ròyìn fún wa pẹ̀lú definition ni ó ní alá ẹgbọ́ inna allah àwọn wòlíì ọlọ́run ọba la khawfun alayhim wala um yahzanun kò sí payà fún wa wọn ní banújẹ́ wọ́n ní alẹ́zínà àmàna ọjọ́ ní mẹ́ntò yìí kò wọ̀ká ní ẹ̀ tẹ́kù lọ́nà tẹ́lá ṣe tọ́lọ́ba èyí ò kírun olórí àwọn àfẹ́ ẹ̀rọ kì í wọlé ọlọ́ba wọ́n ní ṣe tọ́ọ̀nù ẹ̀ àfẹ́ yìí ó ní ẹ̀rọ bíbí ayé náà wọlé ọlọ́run ní bíbí kírun ọ̀rọ̀ ní ìrànlọ́run kírun àṣùbà lánàá abdulwasi fóònù bíi five thirty tó ti ó ti àbí alhamdulillah dúpẹ́ lọ́wọ́ náà bá àná fún bí five ìrọ̀lẹ́ làwọn wà báyìí wọ́n náà bí ìrọ̀lẹ́ sàlámù alẹ́kọ̀ẹ́ kálẹ́ àwọn ti wà ní alẹ́ ń tún àwọn wọ́n gbé àkíyèsí bọ́ ìyá alẹ́ báwò wọ́n gbá ah, àwọn ti kí má bíbí wọ́n ti wọ́n sọ́ọ́ di ọ́ di ebó lè lọ nìyẹn olùsàlámù alẹ́kọ̀ọ́ àmì ìrùnú alẹ́kùn sàlámù ó ti ẹ̀ka ah, alẹ́ nà alẹ́ báwò wọ́n àbí agbó márùn-ún làwọn ti wà nígbà nígbà yẹn ọ́ di ẹwà sóbó mi rí nìyẹn àwọn tó wá wà lẹ́yìn tó kálà sáré E, a tán kálásá tó wá ní mọ́kàlù tí kálásá lè ṣe àwọn tí mọ́kàlù lọ́wọ́ bí iṣẹ́ ẹ̀ kẹ́bì à kẹ́bà wòlí wòlí ìwòrán ó dí yàbá bọ́ra abdulrasidi láyà rẹ̀ wòlí yàgà wòlí yìí pé sọ̀rọ̀ ní fojú wá abdulrahman kejì rẹ̀ káàkiri ìfojú wá O káàkiri ó mọ̀ pé fọ́nì kan náà O jọ wà mẹ́wọ̀n ó di ẹ má wọ fọ́nì tí ọba mu ẹ má kírun ti yín òkàlẹ̀ àmọ́ yín ó di dáadáa rárá ti gbogbo ẹ̀kí ìròyìn máa ma àbá ẹ̀kí ìròyìn ma wọ̀rọ̀ òtára ní ìsánu fi hàwà tí ìbá ń fònú àtẹ́gùn wọ́n má ṣe àlà máa yá sórí tí bá ń lórí omi lẹ́sẹ̀ bí mómi nà kì í ṣe mómi ni fadla an yẹ kóna wọlé yẹn dípò kó yẹ dípò wòlé ìnà kọ́ra fẹ̀sùn náà bari kí ìròyìn ma má bí wòlé ìròyìn ma ní wòlé ìnà kọ́ra fẹ̀sùn náà wọ́n bá ti fa ló ń gbà kí ló ti ó ti ṣe gírin ó ti yàgbà sún nàbílẹ̀ bíbí ẹgbà sí ọdún ọ̀rọ̀ náà súnà rú èwo súnà rú èwo súnà mandúrú àbí múta mùsàhábà àbí súnà wájìbá àbí báwo rúrú súnà wájìbá ọ̀rọ̀ lè sìmẹ̀sìmẹ̀ gẹ́mẹ̀ hùn abájá bí èkí hùn ọyàpá súnà káà bí máa kí hùn jẹ̀mọ́ àwọn ní wọ́n bá sí àbúkà kòmíjà rahimahullah láyé ọba ọjọ́ pàtó jẹ president Nigeria ọ̀rọ̀ dálà lé gan-an ọlọ́run tó bá pè yára bí wà pé àwọn ẹlẹ́sìn ni wọ́n jà ọ̀rọ̀ ìyànjú ẹ̀ ṣéhù olùsẹ́tùwẹ̀ wọ́n bá emiti ní abu ní zaria wọ́n bá pè gbogbo àwọn dáròbó sí àwọn mọ́rọ́gá sìlgà múdí sìlgà àwọn ṣéhù lálá àwọn kabara nasiru kabara gbogbo ọkùnrin àwọn ọjọ́ mọ́nà náà bá lọ nígbà tí wọ́n dé wọn ní tó ìṣòwò yàrá bí àti tani fa kí n fa wàhálà wọ̀nyí gbogbo yín pariwo gómi ní ìfà ṣé o kàbàrà lọ sọ̀rọ̀ pé gómi ní ìfà wàhálà òun nìkan lẹ́yà tọ́lá rẹ̀ wá gómi ní ìfà wàhálà gbogbo yín lọ́nà mi ìfà wàhálà ẹni tó sọ̀rọ̀ ó ti tílà kan tí sàdáwọ́n ní kò bùrọ̀ gbé jáde wọ́n sàdáwọ́n kúta ní wọ́n rẹ́ ó oníṣẹ́ abdulkadir jilani ibi tó ga dé ó ju ẹni tí ó máa lọ sí makara lè ti tawafu kaaba lọ kaaba gani máa gbéra wá sí baghdadi ní iraq wá sí tawafu iṣẹ́ abdulkadir jilani wọ́n ni yọ́ra ní gbọ́ ní ọ̀rọ̀ sufi nu tí a máa ń pa sufi kí wọnú sufi ọ̀sọ̀ bẹ́ẹ̀ àbá ọ̀sọ̀ bẹ́ẹ̀ bí jòkó ti túká lọ ní ẹ̀yìn ẹ̀yìn náà ń sọ wàhálà nígbà tó mọ̀ fọwọ́ sufi ó sì fi lọ́fà sufi ní sufi náà nínú ìgbésí ayé sufi náà ẹ̀ máa ló ń bẹ̀ àwọn ìgbésí ayé záàyè ti wá yìí tó gbé wáyé wọ èyí tẹ̀ dànkárò mu ìjòkó yẹn ti túká mi ó ní abábẹ̀lẹ̀ tv bó ti lọ nìyẹn kọ́lọ́mù dá fọ̀rọ̀ yìí wa náà pẹ̀lẹ́ sufi láàrin wáyé báyìí sufi irú èwo ni sufi láàrin náà halẹ̀máwa máa rànjú ara o àwọn àfaramáyìn kí láàrin wí lọ jàre búra búra búra sọ̀rọ̀ fi dáadó lókè yà نعم كلام وين تسعوا هناك بين جاي ابي تسهروا فان في السهور بركه وسنا طبعا يا ابي نعم قال امام البخاري رحمه الله باب اذا نوى بالنهار صوما باب تي باب دانيا لو سيكون باوي وكان ام الدرداء كان ابو الدرداء يقوم عندكم طعام يقول عندكم طعام فإن قلنا لا قال إني صائم يوم هذا وقال أبو طلحة وأبو هريرة وابن عباس وهذيك رضي الله عنهم أجمعين باب كيدانية عاولتها اللي ديو وينيس التي ما أودي يقول مباوي كلافة أم بابا مما أم درداء oní Abu Darda yaqulu Abu Darda masu báyìí pé indakum ta'am tàbí dájẹ́ láàárọ̀ tí ní dájẹ́ ọlọ́run kúbà kẹwọn sàlọ́sẹ̀lọ́m fa in qulna láàrín kò sí dájẹ́ o qala inni sa'imun yawmi hadha tó ní ọjọ́ àwẹ̀ nù kò láni àwẹ̀ ẹ̀dẹ̀lẹ̀ ẹgbẹ́ àwọn àwẹ̀ وقال أو أبو طلحة أبو طلحة ما سبيه وابو هريره تبو هريره وابن عباس وعزيفة وابو صعبي ما ينوم إليا وتي ساوي رمضان غير رمضان لأن الكين لا نيارة أجيوا حدثنا أبو عاصم عن يزيد ابن أبي عبيد عن سلمة عن أقوى رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بعث رجلا ينادي في الناس يوم عشرة أن من أكل فليتم أو فليصم من لم يأكل فلا يأكل انظر سيدنا سلمة وما أقوى ولم نسلم بيني كديدي لصنا جو رمضان ní ọjọ́ rọmọ ní ọjọ́ kẹwàá àṣúra ọjọ́ kẹwàá oṣù yìí òdí ní ọjọ́ kẹjì báyìí ọdí wa ní ọjọ́ ọjọ́ ọ̀túnla ọ̀la ní sojọ́ tuesday ní atasuwa ọjọ́ wednesday ní asura sàlẹ́bí bí ẹ̀dìdì lójọ asura pé lọ́dún sọ́wọ́n ẹ̀dú bá ti jẹun ẹ̀dú bá ti jẹun kọ́ya sọ kọ́ya mẹ̀kútà ìlú jẹun kọ́ya máa bá rẹ̀ lọ. ó kúmọ̀ kó kọ̀m̀pútà pẹ̀lú àwẹ̀ àwòyẹ rọ̀lẹ́sùn mọ́lámíyá ولا القرآن الكريم قال إمام بخاري رحمه الله باب الصائم يصبح جنبا باب على كجي كي كسبا با لن تجينا بالا كسجي يبا لن يبا لو oje sare tele ba sumo yawo e abu sumo yawo e tele wa je sare kò tí wá wo e tí a fi rí fi fi yo o di wa ona na is 1925 at 1926 حدثنا عبد الله بن مسلمة عن مالك عن سمية مولى أبي بكر ابن عبد الرحمن ابن حارث ابن هشام ابن المغيرة أنه سمع أبا بكر رضي الله بن عبد الرحمن قال كنت أنا وأبي حين دخلنا على عائشة ومسلمة سلمى حدثنا أبو يمان أخبرنا شعيب عن زهري قال أخبرني أبو بكر ابن عبد الرحمن ابن عارف نو أبي سلاني ابن هشام أن أباه عبد الرحمن أخبر مروان أن عائشة رضي الله عنها ومسلمة أخبرتا أخبرتاه أمبار عبد الرحمن أني وصف مروان تجد أجمع ما وسيدة عائشة اجمع ما ومسلمة àwọn méjì fún fún onírò pé anna rasulullah sallam kana yudriku fajri wa huwa junub min ahli àfẹ́lì yóò yọba níbi sallam yẹni jẹ́mọ́ ti wà lára rẹ̀ o ti gbogbo súnmọ́ wọn yàwó ẹ̀ dáa àmì ìfẹ́ olóyìn ọ̀rọ̀ yìí yàwó àdébì dáa mú yéjì ó di yé wa súnmọ́ yẹ tẹ́sìl lẹ́yìn náà yóò wà wẹ̀ wẹ̀ sóòm yóò lẹ̀ gbà wẹ̀ kala marwan ibn abdurrahman ibn haris أقسم بالله وتقر عن بها عن أبا هريرة مفروض أبو هريرة والله أبو هريرة فرح إليه والمروان يومئذ على المدينة مروان ده من جنعي وني أمير قمنا مدينة فقال أبو بكر فكره ذلك عبد الرحمن أبو بكر تقول بالي عبد الرحمن عبد الرحمن إنه ثم قدر لنا أن نجتمع بذي أرضيفة ọlọ́wà kádàrá fún wa àwọn apàdé pẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn àríkú وكانت لأبي بكر هنالك الأرض لأبي هريرة هنالك بأن سيدنا أبي هريرة أني لكني ذو الهليفة فقال عبد الرحمن لأبي هريرة عبد الرحمن سين داو سرويه wá sọ fún Abu Hurairah báyìí pé inni zakirun laka amran mo fẹ́ mọ̀ ní tí ọ̀rọ̀ kan lawla marwan aqsimu alayya bihi la'am azkuru laka tí è bá ti pé marwan búra kọ́ sọ bẹ́ẹ̀ ìbá ti bèèrè lọ́wọ́ rẹ̀ fadakara qawlu aisha wa umu salma ó bá sọ̀rọ̀ mọ̀mọ́ wa sai da aisha da umu salma kara kadhalika addasani fadlu ibnu abbas wa huwa a'lam bẹ́ẹ̀ onígbọ́ bí wọ́n wí fún ọ bẹ́ẹ̀ ni fadlu ọmọ abbas onáṣọ orílẹ̀ dìímà orílẹ̀ dìímà ń pa rẹ̀ قال حمام وعبد الرحمن وعبد الله ابن عمرو انا ابي هريره كان النبي صلى الله عليه وسلم يامر بالستر واول اسند بيني سيدنا عبد الرحمن عبد الله ما امره اسيابي ان ابو هريره النبي صلى الله عليه وسلم قال láti jẹ́ pé kéèyàn jẹ́ sí ti kéèyàn sínú wà aláwọ̀lú aláàsìnádú اما لولا كو يفهم لجلو والله تعالى اعلم قدو با يابي صلى الله النبي الكريم وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام بالله